الحمد لله رب العالمين الذي خلق الثقلين لعبادته وطاعته وأعد جنته لمن أخلص دينه له وأخلص عمله له ولم يشرك به شيئا وآمن بجميع رسله احمده واجلله واعظمه واثني عليه بما هو اهله ولا احصي ثناء عليه بل وسبحانه وتعالى كما اثنى على نفسه واصلي واسلم على المبعوث رحمه للعالمين القائل طوبى لمن امن بي ولم يرني طوبى لمن امن بي ولم يرني طوبى لمن آمن بي ولم يرني اللهم زد عليه صلاة وسلام دائمين متلازمين إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى جميع خلقي من أولهم إلى آخرهم وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله فالله سبحانه وتعالى ما كان عنده دين مقبول إلا الإسلام قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عباد الله قد حكم اليهود على أنفسهم بالكفر وقد حكم النصارى على أنفسهم بالكفر كيف لا قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب الآية عباد الله وقد أثبت اليهود دخول الجنة لأنفسهم فقط كما أثبت دخول الجنة النصارى لأنفسهم وكذبهم ربنا سبحانه وتعالى قائلا أعوذ بالله من الشيطان الرجيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين عباد الله واعلموا أن اليهود والنصارى ادعوا لأنفسهم أنه أحباء الله وأنهم أبناؤه وأنهم أبرياء من عذابه وأنهم أهل للجنة كذبهم ربنا سبحانه وتسامى ورد عليهم قولهم بقوله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق الآية عباد الله ما هذا فقد كان ربنا سبحانه وتعالى قد حكم على هؤلاء بالكفر مرات في القرآن الكريم وعلى لسان نبيه تارات أحمد الله على أن جعلنا من عباده المؤمنين وكل من آمن برسول الله صلى الله عليه وسلم فهو الذي ينجو من عذاب الله يوم القيامة كيف لا وقد قال لنا رسول الله صلى الله عليه وسلم مقالة عظيمة حري بها أن تكتب بماء الذهب جاء هذا في المسلم أحمد وكما جاء في السلام مسلم من حديث أنس بن مالك من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة دفع الله لكل مسلم يهوديا أو نصرانيا فيقول هذا فكاكك من النار كيف لا جاء من حديث أبي هريرة والحديث مخرف الصحيح عند الإمام مسلم رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيدي لا يسمع بي رجل من هذه الأمة وفي رواية لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم لم يؤمن بما أرسلت به أو ثم لم يؤمن بما جئت بالذي جئت به إلا كان من أهل النار أقول فنا بعد سؤال مسلمي أترى لكم كاري أتي غرفان النبي صلى الله عليه وسلم أن ترى بات وما جاك يفمبوا أن تباني ساسوتلا يبي أوري الله وبا tẹ́nì kan ò lè fẹnu ya bó ṣe tó kọ́ máa bá gbogbo ẹni tí ò rí mi tó gbà mí gbọ́ o ànábì wílẹ̀ mẹ́ta gẹ́gbó sọ́nà muslim dama ahmed rahimahullah ta'ala alábàáni sàlìkún kí anabi náà báni sàlìkún ọ̀la rẹ̀ anabi tó jẹ́ wípé tí ọba ti jẹ́ pé oní ababa nínú gbáyà ẹ̀dá wípé ẹni tó tọ ojú ọ̀nà rẹ̀ rí tẹ́ ma Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbàtà sàn ti tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ lọ́kàn ṣoṣo tí ọ̀pá nǹkan kan pọ̀ ma téèyàn ọba ti gbé ìgbà annabi sallallahu alaihi wasallam lójíṣẹ́ Allah subhanahu wa ta'ala níjọ́ gbúdọ̀ àlìkíyàmá ọ̀rọ̀ rẹ̀ jáwòfo lọ́mọdọ̀rọ̀ wọ́jọ́ òfò annabi náà bani salikun kẹrẹ annabi náà mẹjẹ àwọn ẹni tí ó máa bá sọta mẹjẹ ọjẹ pa máa bá sọta ní kọ̀rọ̀ tàbá máa bá sọta ní gbangba wọlé àjọ kan sọrẹ mẹjẹ àwọn nù mùsùlùmí tí ó máa pe ẹyọ léyìíkó ẹfẹ léyìíkó nínú tí annabi mú wa kọ̀rọ̀ ni ó jókòó sí ni o àbí ní gbangba ibìkan ni ọkọ àwọn yẹn sí ni o àbẹ ní kan lórílẹ̀ ọlọ́njọ́ jáde mẹjẹ àwọ̀ dẹ́rù o Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ máa yà nú bó ṣe pa ẹni tí ń sọ láṣẹ bẹ́ẹ̀ náà lọ pa àwọn táǹgbọ́n náà láṣẹ wípé ká bẹ̀rù òun níbẹ̀rù ti pàápàá kó sì má jẹ́ ìbẹ̀rù ti nifak allah subhanahu wa ta'ala kò sí ẹ̀dá kan tó lè rí ọ bẹ̀rù bó ṣe fẹ́ kọ́ bẹ̀rù rẹ àfikọ́ jẹ́ pé wọn náà ló fi ṣe kùngẹ́ bẹ́ẹ̀ la hawla wallahi à ní ète kankan láti lè bá a máa fi sá fún ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wa allah subhanahu wa ta'ala wala quwwata sí ní agbára láti máa fi tẹ̀láṣẹ̀ rẹ illa bik àyàfi pẹ̀lú kó o fi wá sí kòǹgẹ́ fi wá sí kòǹgẹ́ ká lè máa jìnnà sí nǹkan tó fẹ́ fi wá sí kòǹgẹ́ ká lè máa súnmọ́ nǹkan tó fẹ́ wa anta ala dhalika qadir. inshallah rahman n tá n bá bọ̀ ó ní ọ̀rọ̀ pé bí nǹkan bá ṣe wá sáà lè lòògùn àbá lè lòògùn àwọn tí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wọ àlìjẹ́nà láì ní ṣe ṣirúṣẹ́ seventy thousand ó ní àwọn sàmsàm pé wọn seventy thousand yìí ṣé wọ́n ti pé àbí wọn èpè asàlàyé wípé òun yìí tí ìpè insha allah rahman tábàtò rẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nà àfúrọ́dù umayi láwàtà wàlàyé náà sáà lè wà ń bẹ́ẹ̀ arẹ́rìpa lè wà ń bẹ́ẹ̀ bákan náà ṣe ń tí ànábì ń sọ wípé èèyàn gbọ́dọ̀ lu ẹni ogun eléyìí bẹ̀ labá ọ̀rọ̀ dé tá a fi àsíbi hadithi ọkùnrin afọ́jú tó wá bá nàbì sallallahu alaihi wasallam wípé ojú yìí ara ni òun láì rínà yìí kí Allah subhanahu wa ta'ala kọ́ bá ń dá ìrìnà àwọn padà tí anamsan fi kọ́ ní àdúrà tí ó máa ṣe tó sì ń padà ń fi ànábì sallallahu alaihi wasallam ṣe mo fi ọ́ wájú lẹ́ńtọ́nà wọn máa rí pé ẹni tí ń bá sàmì rè lórí àdúrà rẹ̀ bóòtí ẹ̀rọ tèmi ọ̀ sàmì pé ànábì sallallahu alaihi wasallam rẹ̀ ń tọ́ ìyọnu sí ni asàlàyé hadithi dáadáa bákan náà ǹjẹ́ èèyàn lè fi ọlá nàbì sallallahu alaihi wasallam tọrọ asàlàyé ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó sì yẹ insha allah rahman bákan náà adẹ̀bọ̀rọ̀ débi àwọn ntí ànábì sàlám bá ti fara kéré tọ́jọ́ wípé àlùbáríkà ti wọbẹ̀ asàlàyé lẹ́yìn náà nítorí ká máa bá lónìí ni àwọn nǹkan tí ànábì dákọ̀ yìí wípé ẹnikẹ́ni tó lè má pè ẹnìkan wá ṣe rúkìá fún òun ọwọ́ àna wa bákan náà gbogbo àwọn tí wọn è dábàá pẹ̀lú tó bá ṣẹlẹ̀ sí aláyé pé a kápẹ́ báyìí ni báyìí ni basiri tí wọn è sì dá gbígba bákan náà àwọn tọ́jọ́ wípé wọn è jó tí bá ń ṣe wọ́n ti ń dùn wọn ara pẹ̀lú à ń fi irin náà ni o àbá ń fòkúta náà bákan náà Allah subhanahu wa ta'ala ni a máa ń gbára lé ṣùgbọ́n àárín ibi tó sákọ̀rọ̀ tá a padà máa pé à níjọ́ mẹ́jọ nu ṣùgbọ́n tá a bá wo àwùjọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé kútùbà júmọ́ à kèé ṣe nǹkan tí èèyàn máa lọ rèé kọ́ pamọ́ tàbí tí wọ́n ti sí ìlèpa wípé útùbà tá a fẹ́ kà lónìí òun náà ni útùbà tí a sọ̀kalẹ̀ láti sánmà àwọn obìnrin lẹ́yìn ṣètò ọ̀nà jim tọ́wọ́ ń bá jimá jọba ìbáyìí báyìí mu kò sí útùbà tí ń jẹ́ báwọn nínú útùbà tí ń bẹ nú ẹ̀sìn ọ̀kan nú àwọn tí wọ́n ń da nǹkan rú wẹ́rẹ́wẹ́rẹ́ ń jọ kan ó ní á ní àbí musa làṣẹ́rì hadith tá a fẹ́ máa sàlàyé fún anjima yìí ó jẹ́ hadith tí anabi musa gbà wá látẹnu anabi wa sallallahu alayhi wa sallam ọwọ́ kórí àbí musa lè àṣẹ́rì kọ̀mẹ́ntì ní àbí musa lè àṣẹ́rì ó ní àdí ọsá òkú ànàbí musa ni kò sì fẹ́ gbé ànàbí musa yẹn lérí ànàbí ọlá àdìsí abẹ́ máa kànsálẹ̀ ọjà àdìsí tí ànàbí musa gbà wà látọ̀dọ̀ ànàbí sallallahu alaihi wasallam alábàṣà sọ àǹbí wọn àwọn ọ̀rẹ́ naam lẹ́ni insha allah rahman tá a bá wo àwùjọ a rí wípé àwa mùsùlùmí wọ́n ti rún wa lárùn kì tí ò sì yẹ kórí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nì wọ́n sì tán tán tán tó fi gbà wípé ẹ̀sìn míì tún bẹ̀lẹ́gbẹ̀ ìsìláàmù ó wá dàbí ọ̀nà méjì tó sílẹ̀ kò síbi èèyàn gbà ọ̀dọ́ náà tí ó gbà wọ́bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nì wọ́n sì tán tán tán tán tán tó fi gbà wípé béèyàn bá tún gba ànábì míì gbọ́ lónìí tí èsì ànábì gbogbo ayé rẹ̀ pátá àtìgbà tí ọ̀bà tó símá kọ́dọ̀ ọwọ́ kẹfìrí ló kólé kọ́ máa bó ìyẹn rẹ̀ àwọn àgbàlagbà alọ́sọ̀tà ń fún ọlọ́pọlọ wọ́n ní ẹni mi ọ̀sẹ́ ni èèyàn mi kò ṣe èèyàn ǹjẹ́ èèyàn lè fi wí aláàrò lásán tọ́yìn aláàrò èèyàn ọgàn báyà dárò náà ni ọkọ̀ rí ọ́nà kèéṣẹ́ bí kèéṣẹ́ kan kèéṣẹ́ ara kèéṣẹ́ jẹ kọ̀sọ̀gbọ́n yóò fi ilẹ̀ gan náà ni anabi fi alayhi wa sallam ó ti wá bá ní yanjú àlàmà yìí ó sì bá sọ́lọ́nà wípé ọmọ clear púpọ̀ tí ó fi rí mùsùlùmí lẹ́n tí ó máa sọ pé wàlá ẹn tí ó bá ti ṣe ìsìláàmù yóò wọná ẹn tí ó sì ṣe ìsìláàmù ó sì bu ẹ̀rìn sí wàlá ìbánibí ṣe tírẹ́nì wa nù kí pé a máa kọ́ orí bọnú aṣọ no kí làwọn máa kọ́ orí bọnú aṣọ sí ẹn tí ó bá jẹ́ pé ti ń ṣe òye àbí nǹkan tí wọ́n fi lé lọ kò dájú lẹ́mi tiẹ̀ náà pé òdodo nu ọwọ́ àdí lórí tíìfì nínú rédíò nkankan àti àfà àtọmakẹ́ àti gbé àtàwó ẹgbẹ̀gbẹ̀ àwọn apákejì wọn àwọn apákejì rẹ ní òkèèrè apákejì tí a o ń tàbà ń sọ o ìdán tábàwò nǹkan méjì tó forí sọ̀rọ̀ àwọn lẹ́nu jọ́mẹ́ta yìí wọ́n tún máàkì kan náà bẹ́ẹ̀ lẹ́ni wọ́n ní ànábì Ìsá àwọn pa àwọn william storage ó jíǹde padà wọ́n ń sọdún rẹ̀ táyì gbogbo ọdún tó bá ti gbọ́n láyé ṣíṣe ni january 1 wọ́n lè ma wọ́n ní ọjọ́ bí annabi sallallahu alaihi wasallam lẹ́nu ẹni tó mú annabi lọ́ta ìwá ń kí ọmọ musulmi Nàìjíríà pé ẹkú ọjọ́ bí annabi o la hawla wala quwwata illa billah tẹ́ẹ̀bà tí ìpadà síbi tí ọlọ́run fún annabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jálá ìmàkánú wa bí wọ́n ṣe máa da nǹkan rú máa àti ah, nǹkan sì yẹ nù wa bẹ́nu wò sí ní tọrọ nù manhum ahlul kitab àwọn wo gangan làwọn tá ń pè ní ahlul kitab ǹjẹ́ wọ́n kú ṣé ahlul kitab tún wà láyé lẹ́nìí àbí òsì mọ́ ṣé jíù wà ṣé kírísítẹ́nì wà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan nínú àwọn agbarata jù bó ṣe yẹ lọ wípé bóun ní ahlul kitab ṣe lè wà nínú kò kò sí mọ́ láyé ní ọ̀rọ̀ yìí ìfẹ́ gbíjà Allah subhanahu wa ta'ala àti annabi tí a ṣe jùwá ti wá pọ̀ jù ń bẹ̀ ni ṣùgbọ́n a kílíà rẹ̀ lọ́nà tí ó gbà yìí al-yahud àwọn oníyàn pẹ̀lú yahud òun náà ni atba'u nabiyyillahi Musa alayhi salatu wassalam òun làwọn tí wọ́n ń wọn nílà nílà nílà wọn fara ní títítí ó sì sùúrù rí ní tí allah subhanahu wa ta'ala tó fẹ́ràn ó sì padà tán sórí yọ̀nà allah subhanahu wa ta'ala anabi musa yìí kí ló fà á tí wọn fi ń pe àwọn tó bá tẹ̀lé ní yahud apá kan àfáà ni wọn mú gbólóhùn láti bi hawada ntí wọn máa ń pè ní hawada òun ni mawada kéyìn ò nífẹ̀ẹ́ ara ẹni tá a bá sì wọn yahud ìfẹ́ wọn náà bọ́ta ìfẹ́ wọn ò sí o ìfẹ́ wọn ò bọ́ta àárín ara wọn náà náà ni ìfẹ́ yẹn wà bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá wá fẹ́ tó ṣe ìfẹ́ iná kánú láyàtà náà haúnà àmúkàrí fàálù ẹn tí bá ń pààyàn nù wọn báyìí naam tí ń pààyàn nù wọn báyìí láyéláyé ẹ̀ ní gbẹ́lẹ́nu yahudi kẹ́kọ́ pé tọ́rọ́rìsì yóò wà nǹkan kankan tẹ́ pé tó bá ti fi polówó bí yahudi ẹgbẹ́rẹ́ sí ń pààyàn gbogbo ayé ni wọ́n bá gbé orin iná ni wípé àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì ara wọn yes bẹ́ẹ̀ nínú wọ́n bọ́lá ká ìmú kẹ kí wọ́n dojújà pẹ̀lú kí wọ́n dẹ̀ sọ wípé mi ò ní gbà lórí àbòsí kẹ́nu láyàtà náà àwọn àmúkàrí ń fàálù àwọn ní a máa bẹ́ẹ̀ ní wọn láàrin ara wọn ò rí tẹ́lẹ̀ gbogbo àti ẹmbà sì máa ṣe báhùn wọ́n dẹni èpè eléyìí wá ní òyí àwọn aláìmọ̀kánú ìsìláàmù ìran àwọn àfáwà náà gan gbogbo ẹnu náà fi máa sọ̀rọ̀ ńgbà mí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà wa mùsùlùmí náà tabasa wà ń bí kankankan ah, ah, ti gbogbo ẹ̀ ti gbàgbó ti gbà sùúrù nìsín lọ́fíìsì ti àníṣin fifty fifty lọ́yẹ̀ ká máa ṣe tẹ́lẹ̀ bá di fifty thousand kébìnà ò di fifty thousand so òun náà tún náà bí ẹ̀sìn wọn kébìnà ò náà bí ẹ̀sìn mi kíánù láyàtà náà haúnà mi nkárí ń fa àlù wọn fọ́ ọ̀rà lórí ni kọ́dà gbogbo olùnúwó mú nǹkan tí wọ́n jí wa wọ́n sọ pọ́n àti fọ́lọ́n sọ́lọ́ ló ní ọ̀rọ̀ jalè gbogbo ayé ó sì gbọ́ yòó ó sì dalè èyí tó bá wá jẹ́ tòótọ́ ti tọ́ lọ́n ti ànábì sọ̀rọ̀ sálàm ni ó sì fi parọ́ naam jamaa kò sí ìlú ọ̀hún tọ́jọ́ wípé wọ́n máa bá lọ bá a ń bá lọ yìí àyàfi wọ́n mọ̀ nísìnyí sánmà ni a ti sọ èyí tá ń sọ yìí ọ̀rọ̀ ń lọ ń wí kalẹ̀ ni kìí sọ̀rọ̀ pé ẹ̀yìn rẹ̀rẹ̀ wà ọ̀rá kódà ọgbọ́n tí ń dá kọ́rọ̀ ò lè bá máa dàgbà ìmùsùlùmí lójú nìsìn wípé ẹni tí bá ń ti ń ṣe wá sí òdodo tó jẹ́ pìlẹ̀ tí ń bẹnu kùránì kí wọ́n rí sí ẹni tó fẹ́ dá ìjọ̀gbọ̀nlẹ̀ lónìí bí ẹ ṣe pákéjì ẹ ní ìsinú àwọn yahudu nìyẹn a sì lé wọn mú bi hawada wọn mú bi àtàhàwùdù òun náà ni àtàwọ́bà kéèyàn sọ fọ́lọ́n pé in tí mo ti ń ṣe lọ ìtí ọ̀dà yìí ṣe má kánú wọn mú bí gbólóhùn tí ànábì musa náà ń sọ àtàwọn yàrá wípé inna hudina ilayk allah subhanahu wa ta'ala tubuna ilayk àwọn foríjì wa sọ́dọ̀ rẹ̀ dákun foríjì wa tayyib apá kan mú láti bi yehuda tó àgbà ọmọ ànábì yakub ibẹ̀ ni a ti yọ ọkàn yẹn ọ̀rọ̀ míì tí a fa àwọn amúrúbìnà àlá tí wọ́n sọ rahimahullahu ta'ala wọ́n ni wọ́n mú láti bí àtàháwùdù torí tàháwùdù lọ́dọ̀ rọ́bá imọ́ntúmọ̀ àtàhárùkù kéèyàn máa mì báyìí lè annahum kánú yatahawwaduna wa yataharrakuna inda qira'ati at-tawrah nítorí pé tí wọ́n bá ń ka tàwọ́rọ́ tí wọ́n bí máa sí ni làwọn afa àbámu ń bẹ̀ pé àwọn asíkíni àwọn afijó kantọ́ lọ́n sọ̀kalẹ̀ fún wa ẹ máa pè ní yehudi ṣùgbọ́n táwọn gbà ó ní pé àwọn làwọn tẹ̀lé ànábì Musa àwọn kan wá ń bẹnu àwọn èèyàn yìí tí wọ́n tẹ̀lé ànábì Musa pẹ̀lú òdodo wọ́n wá lórí ìmọ̀ tẹ̀lé Musa pẹ̀lú òdodo yìí títí fa táwọn bí fi sípò padà wọn ò sì kúrò lórí òdodo yẹn nígbà tó di pé gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì Musa lọ yìí ọmọ àlìjẹ́nà wọn jẹ wọ́n títí títí tó fi di wípé ọlọ́run gbé ànábì Ìsá dìde tá ní Jésù aleyhi salatu wa salam ọlọ́mọsá abanisàlẹ̀ kún kẹ Jésù tọ́jọ́rú ọlọ́run ọba tí a gbé lọ sánmà yìí mọ́sá abanisàlẹ̀ kún ìgẹ̀rẹ̀ tó jẹ́ òjìṣẹ́ ọlọ́run ọba tí a gbé lọ sánmà yìí tẹ́nìkan kan ọ̀pá tí wọn ò sì dé ládé tí wọn ò kàn má gbélé ìbò Allah subhanahu wa ta'ala mọ́sá abanisàlẹ̀ kún kẹ́rẹ̀ fún un tí ń sá lọ ńgbà tọ́tàdé tí ń pọlọ́ ń pé dákọ̀sà náà mi gbà mí wọ́n lájọ kò sẹ̀rẹ̀ pàṣẹ àbáni sàlékò òkè fún. anabi isa yìí nígbà tó dé tawrat ìwé tí ń bẹ lọ́wọ́ àwọn yehud tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì Mùsá ìntọ́pọ̀ jù ń bẹ òfin ni ṣùgbọ́n Injil ìntọ́pọ̀ jù ń bẹ òwe bí ọ̀rọ̀wé bí ọ̀rọ̀wé òfin tó fẹ́ lè wà ń bẹ̀ ọwọ́ ajẹ́ mọ̀tẹ́mímù ìparí nǹkan tá ń bá bọ̀ fún ànábì Mùsá tàbí ìrẹ́zì àwọn nǹkan kẹ̀kẹ́ tí ń bẹ̀rẹ̀ ànábì Mùsá tẹ́lẹ̀ wípé ọ̀dà ẹ̀ má ṣe báyìí má báyìí ni ẹ padà sí ṣùgbọ́n òfin ibẹ̀ kò tó ọ̀rọ̀ òwe tí ń bẹ́ nọ rẹ̀ ṣùgbọ́n Zabur òwe ní kìkì títà wọn àṣàyàn ọ̀rọ̀ tí ò kó ìdájọ́ lọ sínú títí gbogbo àwọn tí ọ̀rọ̀ wá bá nígbàtí ànábì Musa papòdàtà tánàbì Isa dé gbogbo ẹni tó báyé gbọ́dá wà nábì Isa yẹn tó gbọ́ báyìí tó sì tẹ̀lé òun tán ó ti di ọmọlẹ́yìn ànábì Isa yóò sì di ọmọ àlìjẹ́nà tó bá tán sórí tí ànábì Ìsá sọ fún wa nígbà náà lọ ṣùgbọ́n àwọn Yahudi wọn ò gba ti ànábì Ìsá yìí wọn ò gba ti ànábì Ìsá tí a ń pè ní Jésù yìí ìlọ́fà tó fi jẹ́ wípé àwọn tí wọ́n tún wò wípé táwọn bá ti ẹ̀fẹ́ gbarata fún àwọn kìrìsìtẹ́nì ó káwọn sọ wípé gbogbo ẹni kìrìsìtẹ́nì ti bá ń bá Yahudi ṣe léni ọmọ àlè ni. Ọma àwọn apákan ẹmọ́ pẹ̀lú ọmọ àlè in tí ẹ pè wọ́n ni wípé àwọn òòrò pé náà sọ̀rọ̀ gan wà mà Yẹhudi ní ti nítorí wípé wọ́n pe anabi Isa wọ́n pe lọ́mọ zina wọ́n pe ìyá mariam wọ́n pe ní onzina wọn ò sì gbá tiẹ̀ ọba burúkú kan wà ń bẹ tọ́jẹ́ pé ìràwọ̀ ni máa ń sìn ní Sham nígbà náà ó ní anabi Isa sùn gẹ́bù sí wánà afárabíláàbìnà abbas radiyallahu ta'ala anhu àrùdọ́ tí afárù yìí sì fẹsẹ̀ múlẹ̀ lọ́dàbíláàbìnà abbas àfa àgbà wa nìyẹn nínú àwọn tí wọ́n gbọ́dọ̀ nàṣà sálám tọrọ yìí tí wọ́n sì kéwú ìyàdúrà nàṣà sálám oníyàmbá ni tú máa ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala fi ń sọ wípé وبكفرهم وقولهم أعوذ بالله من الشيطان الرجيم وبكفرهم وقول ما على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم أرى أن ربك تيم بلن وأن يهود تيم طرق ما في ما سيانا نبقى تيني جاء قتلة الأنبياء بعنبي قنبي نيا أو نعبي أولا نيا ما أقبع àwọn wá ya ẹ̀hànà kọjá tí àwọn èèyàn lè máa rò wípé irú wọn ò dáàbì kankan kódà lára yìí má dáàbì kankan wọ̀nyí nínú asarabílànà Abbas ó ní ilẹ̀ ti mẹ́rìnjọ kan tí àwọn Yahudi ṣe pasisti anabi kílẹ̀ òtósù lórílẹ̀ anabi ọlọ́run inú sì fà á táwọn mùsùlùmí fi máa ń dìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ lọ́sọ̀rọ̀ tálẹ́ pé dákun foríjì mi dákun gbàdúrà mi ah, kọsá sọjí ànàbí lọ́wọ́ mi kábà pé mọ̀dán kẹtẹ́nìkan ọ̀dánwó rí lẹ́wọ́sẹ̀ ń pè ń pààyàn lórílẹ̀ ẹ má tó pa ànàbí ọlọ́run sẹ́yìn pé ọ̀tọ̀ nìdájọ́ rẹ̀ gẹ́bó sì já pé kọ̀ rọrùn ni ẹ̀ńtọ́ àbáfẹ́ ọ̀rọ̀ lẹ́ni ibi jù lẹ́ńbà tó sẹ́lọ́n jọ́gbé àlìkìyàmá kápò ṣe é sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyẹ̀wò di Isa ibn Maryam ọ̀sán wà máa pátálù wọn ò pa o wọ́n máa sọ làbúrú wọn ò kàn má gbèlè èbù a jẹ́ pé gbogbo ẹni tí la hawla wa quwwata illa billah nǹkan máa ń bẹ̀ ẹ̀sìn tá ń ṣe tí ọmọ yìí wáyé a sì fẹ́ kó yé wa kọ́dà ọ̀nà tí ó yé wa àti ẹ̀fẹ́ gbàbẹ̀rẹ̀ rárá nítorí pé ẹni tí ó yé tí wọ́n fẹ́ kọ́ gan náà fẹ́ máa pàṣẹ ní ẹ̀sìn ọlọ́run naam àwọn èèyàn ti dira wọn jọ káàkiri àwọn àyè kọ̀ọ̀kan wọ́n sì ti ní tí wọ́n fẹ́ sọ ń bẹ̀ lásìkò tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sẹ́lẹ̀ ò lè tún ta gbé lọ láṣìírí wọ́n wá fẹ́ǹsì ara wọn bí wọ́n bá ti túkà wọ́n tó fọ́n bọ́ síta sẹ́sìn ọlọ́nu náà in tó ń kálukú sì gbà káàkiri nǹkan kankan ni tó gbà pé lọ́ọ́ máa lò tó bá tó dáàrin wa padà tó bá sì dáàrin wa padà náà ọmọ ìyá náà láti máa jẹ́ ọwọ́n là ń lo ẹ̀yìn ẹ̀yìn lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam ìwọ̀n bá ní ìyànjú àlàmà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tí wọ́n wá jẹ́ yahud wọ́n pọ̀ ní sham sahih wọ́n wà ní iraq sahih ṣùgbọ́n wọn ò pọ̀ ní jaziratul arab wọn ò pọ̀ ní hijaz wọn ò pọ̀ àyàfi àwọn kan tí wọ́n ti wá tẹ́lẹ̀ẹ́lẹ̀ ní madina tọ́jẹ́ wípé òdodo ń belẹ̀ ni wọ́n tipẹ́tipẹ́ òun náà ni àwọn yahudi tí wọ́n wá gbé madina yìí wọn ò sì ju ìdílé mẹ́ta lọ banu kọ̀ìnàkọ́ wa banu nadir wa banu qurayza àwọn èèyàn ti wá tipẹ́tipẹ́ ṣáájú kó tó di pé àti ẹ̀bí ànàbí rárá nítorí pé ìwé tí ń bẹ̀rẹ̀ wọn ń kà wípé ànábì ìgbẹ̀yìn ìgbà o ibi tọ́lọ̀ wọn ni ọ̀ọ́ máa dojúkọ nígbà tó tàbá ń lè pé gbẹ́mí ẹ̀sá mẹ̀dínà ni ọ̀jẹ̀ àwọn wa kó kúrò níbi tí wọ́n ń gbé baitul lahm baitul maqdis wọ́n kó kúrò ń gbogbo àárín wọn wá wá sí mẹ̀dínà ṣùgbọ́n wọn ò àwọn èèyàn yìí wọ́n wá ń lo tí àti ń bẹ lọ́wọ́ wọn wọ́n sì ń retí ànàbí gbẹ̀yìn ìgbà ṣùgbọ́n kò sí nǹkan míì tó lè tú àṣírí pé sóòótọ́ lànàbí ńlẹ́mi wọn tí wọ́n bá rí àbó òtọ́kọ́ wọ́n sáwà bẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ́ yàtọ̀ sí Mẹ́dínà àwọn Sùnìyà àti Khazraj kẹfìrí làwọn ń ṣe wọ́n wá máa dẹ́rù bá wọn pé à ẹ̀yẹ máa ṣe kẹfìrí sí àmọ́ pé ń tẹ́sẹ̀ yọ̀ọ̀dà kí wọ́n bọ́ gí pọ̀pẹ́ ànàbí gbẹ̀yìn ìgbà tọ́bẹ̀ èdè pátá tọ́bẹ̀ èdè àwọn àti ilá àjọbàjà ẹ̀rù wa máa bá àwọn Awúsù àti Khazraj ìyún lọ́fà tó jẹ́ kí Islam ò tètè wẹ̀mí wọn ọwọ́ awẹ̀mí wọn tán gbogbo ẹni tí ó tètè ṣàṣeyọrí níwájú Allah ń bá fà lórí asa ẹ̀ ń bá bọ́m̀bẹ̀ okú oríire kéèyàn ọ̀sá nífẹ̀ẹ́ pé àníṣe èmi kódà ìbá àmẹ́jẹ oúnjẹ tí mo lè jẹ ìyínsá jẹ ó sì yọ lẹ́nu sóúnjẹ olóúnjẹ wọ́n ní èjì wọ́n jẹun jẹ́jẹ́ àwọn Yahudu rí wípé àwọn Hausa àti Khazraj wọn ò gbọ́rọ̀ sàn lẹ́nu mọ́ ọ̀dọ̀ àdébísà sáà nìyẹn lọ àdébísà sáà wọn bá wọn lò níbàlótọ̀ dára púpọ̀ ṣùgbọ́n àwọn nàṣọ́rọ̀ kọ̀ọ̀kan wá wà ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n wá fìsì jù ń gbà náà ò ní Ethiopia nítorí pé ẹ̀sìn tọ́lọ́n fún ànábì Ìsá láàrin ọba ní sọ ìlọ́wà ìfúnlẹ̀ tí a tún wá fúnlẹ̀ máa kọkúnlẹ̀ jẹ́ kí ẹ̀sìn Christianity ọ̀tàkà pípọ̀ ọwọ́ àfàtọ́ bá dàbí ẹni wípé àwọn tí a lè pé ọ̀rọ̀ lè dọ́dọ̀ wọn tí ń sayé ń gbà náà eighty percent wọn ni wọn ò mọ tí ń jẹ́ christianity tó bá wá rí bẹ́ẹ̀ ìjẹ́kọ́lọ̀ ń fún wọn ní uduru uduru wípé kọ́ máa jẹ́ wípé alùkìtàbì náà ni ó máa pe yehud alùkìtàbì náà ni ó máa pe nàṣọ́rọ́ nítorí pé sẹ́ńtò burú bẹ́ẹ̀ láà ibi tá a ti wá kílẹ̀ ọ̀rọ̀ ni wípé alkufaru falafatu asinafin tí wọ́n bá ní kẹfìrí dá kó yé mùsùlùmí dáadáa o wọn ò jura mẹ́ta lọ kìtàbíyun káfírun kìtàbíyun kẹfìrí ṣùgbọ́n wọ́n fún tíà wọ́n sì kí ni o wọ́n fún tíà tíà wà ó nínú tíà tí ó jẹ tíà mà nítorí pé ọlọ́run ti pe kùránì ní muhaiminu tí wọ́n bá pè alóṣọ̀sára ní máa jẹ́ muhaiminu arókọ rẹ̀ ni. ọ wá fi ròyìn Qur'an muhaimunu lẹ́ntẹ́ pé àtinú àtìta ìgbà náà ni wọ́n rí tí wọ́n bá wá lò fún kan àṣetùmọ̀ ni pé kò sí irú ràn àwé tọ́jọ́ ìwé ìrí láyé àfi kọjá pé ntẹ́ tún wá kí n bí ìwé mi ẹ̀ bá nínú ìwé tún fi ń pamọ́ náà ìwé ilé ó tó sọ ọwọ́ kíkìlá tún wá kí mọ́ ọwọ́ kí ni o nígbà tí ó sàṣẹ́ràn ó fún ní ó wá kọ́ ohun tí ń bẹ́nu oko gbẹ̀nu in ti mẹ́lì injil oko nu in ti wá lọ rẹ̀ bá dàlà wà harrafu wà baddalu wà ghayyaru min tawra wal injil kashafa sitar an wajhi al-Qur'an Qur'an wá padà sísọ lójú gbogbo rọrùn pẹ̀lẹ́pẹ̀ta àwa mọ òdodo ń bẹ̀ Allah ta'ala ń sọ fún anáàlú gbáyìí pé wà máa qataluhu ẹwọ́ bí sí ń sọ̀rọ̀ yẹn subhanahu wa ta'ala wallahi wọn ọ̀pá nàbí Isa ẹnikẹ́ni tọ́ba ń pé òun lọ́rẹ̀ kan pọ̀ ń bá a ṣe ọdún tí wọ́n ṣe lọ yìí wípé ànábì ìrísá jíǹde padà tá a sì jọ ń kírun papọ̀ ó yẹ ká jàjókòó ká jẹ ń tọ́pọ̀ òye torí ọ̀rọ̀ rẹ̀ ó ní agbára ṣùgbọ́n bàbá bí yóò sùn tí ń ṣe ń bẹ̀ o torí pé láìsà kúlù ní ṣẹ̀rọ́fín kúfúrún gbogbo inhiraf wípé èèyàn yẹ díẹ̀ kú òun bí ẹ̀sìn ọlọ́run ọba gbogbo ẹ̀ kò gbéyàn kó nu ẹ̀sìn ọlọ́run nígbà tí wọ́n sì bí oní ọ̀gá àwọn ni ọ̀gá àwọn ni mo kà tíráì láti fi yọ wọn nù ni sẹ́fẹ́ nǹkan máa gbé ọ̀pá jésù gan ibà dá lójú bọ̀tù wà láì ó fúnlẹ̀ mọ́yàn tí wọ́n bá wọ bí iṣẹ́ padà sẹ́yìn ajá mo ti fẹ́ wọ tiẹ̀ àwọn oníbàásí bò ń sọ̀rọ̀ ọlẹ́yìn kẹfìrí o gbólóhùn káfìrì káfìrì ó yẹ kó tó lẹ́nu mùsùlùmí o torí n tó fi dọ́ lójú tó fi ń kírun lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ n tó dọ́ lójú ń pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti fi ń pẹran tó sì ń bẹ́ ń gbọ́ ọ̀pá tó bá a jẹ́ n tó fi dọ́ lójú tó fi ń pè lọ́mọ àyà tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ dájú bá náà kó tó sọ pé káfìrì torí kan yóò jẹ́ kẹfìrí ní ó lè jẹ́ yahud ó lè jẹ́ kíni o nasọ́rọ́ ṣùgbọ́n káfíru ni kẹfìrí ni tẹ pé tọ́ba tán sórí ti ń sìn yọ ọ̀rọ̀ ni ó yẹ kẹ́ ẹ jí nǹkó yà mùsùlùmí o ìkan wà rẹ̀ rẹ̀ ń jọ kàtí ń pàtàkì ṣẹ̀kúndà ah ah bò kini ni yẹn náà ń dàrú lójú yẹn o ah gbogbo àdúrà wọlé wà ń wúrọ́ tán ah ah bò nǹkan náà ṣe fẹ́ gbà wọn ah ṣẹ́gbọ́n dín rí ó ní bò náà ó ṣe gbà jẹ́ àfìlúsùn náà àdífẹ́ àbí ìrọ́ìrọ̀ anúṣà sáà ń pé mú tí ìdátọ́lọ̀ wọn kò kẹfẹ́ rí dá kí yàánú ó lè wọ̀lá ekiti ìdí ọ̀tún ekiti ìdí òṣùpọ̀ bẹ́ẹ̀ jókòó núna déédéé tí ń bẹ láàrin mẹ́kàsí mẹ́dínà ni ẹwọ títóbi ẹ̀dáhùn náà ní tí láti ẹ̀tí òyí ohun òtítẹ́ tó ń béèrè wàdúrítù àhàdín èrì díẹ̀ nìkọ̀ọ̀kan wáyé èyí bí pàǹpàǹpà yìí mísìlù jábàlì Uhud bí òkè Uhud nìkan kó ṣètò ẹwà wo bẹ́nu ọ̀hún ṣètò ẹnu tírú eyín kọ̀ọ̀kan pàǹpàǹpà òkè Uhud ọwọ́ àdá tí kọ̀ọ̀kan wọn ò pé gbogbo ẹ̀lòkè Uhud òyì kọ̀ọ̀kan ó dòkè Uhud káworú ẹnu ńgbè Èkìtì ìdí èèyàn jẹ́ wọ́n pín Ìbàdàn sí Kaduna méjì wa forty two gbòwọ́ tí wọ́n bá ra fà báyìí ni wọ́n wọ̀n bẹ́ẹ̀ tẹ́mi ra fà yìí. ọlọ́run mọ̀ jẹ́ awọ náà dákun ma sànú wa kì í máa sọ̀rọ̀ àwàdà. tọ́yì eléyìí ò kílíà sí wa. àwọn nàṣọ́rọ̀ yìí ní tiwọn ní pé anabi isa yìí alisatu wasalam anabi isa ma daa pọ̀ o rírí rẹ̀ ìtutù ojú ni ìdùnnú sí ni irun orí rẹ̀ bíi jẹ́rìí lórí tí wọ́n ń kán. salawatullahi wa salamu alayhi wọn fúnlẹ̀ mọ́ bí wọ́n ṣe fúnlẹ̀ mọ́ alásùfáà ń gbé ó gbé lọ sánmà yóò sì padà dá padà nígbẹ̀yìn ìgbà nbò ní ọ́sọ̀sì ṣáàmù yẹn náà ní ọ́sọ̀sì asàmbani sàlàyé ẹ irú aṣọ òní ọwà lọ́rùn rẹ̀ yóò bá alimahadi tó fẹ́ fún àwọn mùsùlùmí wà ayé ẹ̀fọ́ pé òní ọwà bọ́wájú nínú ìmáàmù yẹn náà ni màá padà wá ìkólébà máa sọ̀rọ̀ wa tún lọ sọ̀rọ̀ yàtọ̀ fún pọ́ùn nìkan kọ́ gbogbo ànábì ọlọ́run pátá alọ́sàsálàm ti fi ànábì sí akẹ́yìndínlẹ́gbọ̀n fún wa lọ́nà wo torí pé kó gbó wọn jọ pátá fún sàsálàm àtẹ̀ntàmà nùkúrẹ́ níwọ̀ àtẹ̀ntàmà wo ànábìsàsálàm wa bá ń kírun fún wa nígbà amúnirin ooru ṣé ànábì eléyìn ni ó mú nǹkan kankan lọ ẹnìkan wà máa bá nàbí mi sọ̀tà ń wà máa bá sọ̀rẹ̀ ìsìláàmù yíya kankan ṣùgbọ́n tẹ́lù sàsánàmù sálàyé fún wa àwọn afẹ́ túmọ̀ rẹ̀ kìtàbí káfìrù kìtàbí àwọn nù àtúwá ní àwọn tó jẹ́ wípé káfìrí ni ẹ́ ṣùgbọ́n wọ́n ní ṣubátù kìtàbí tí ń fọ́n tí àbí wọn ò fọ́n tí asán àwọn náà ni asọ́bí à àwọn asọ́bí òun ìṣìláfù bẹ̀rẹ̀dọ̀ wọn àwọn èèyàn kan ni wọn àwọn kan ni zabur wọn ka zabur awákanilá àwọn èèyàn kan ni wọ́n wọ́n wà lórí fitrọ lórí àdámà pé ọ̀kan ṣoṣo ni Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n wọn ọ̀gbà nàbí ìyànkan gbọ́ wọn ò sì mẹ́tíà apákasọ̀bá ọ̀rọ̀ tí wọ́n sá ní oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n tọ́fà tí àwọn àfà fi kọ́ wọn papọ̀ o náà ni wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n jọ wọn tí wọ́n sì wà lìjẹ̀ náà tí wọ́n ti lọ tipẹ́tipẹ́ tó jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n bọ́ sí irú hálù bá wọ́n fi fítírọ́ lò pẹ̀lú Allah subhanahu wa ta'ala láwọn àsìkò tí ò sí rálẹ̀rálẹ̀ tí ò gbogbo lókù nígbà táwọn gbáyé ṣùgbọ́n wọn ò lù pẹ̀lú àti ẹ̀ńsà ìdá nítorí àyà tásán wípé innal ladina amanu a'udhu minash shaitanir rajim innal ladina amanu wal ladina hadu man amana بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون èèyàn dúbà àwa ń bá ọ̀rọ̀ bọ́ lórí ọ̀rọ̀ tí àwa mùsùlùmí ta ní ìdìta fẹ́ gbámú kí náà ni nǹkan tí àwa mùsùlùmí tó jẹ́ kókó nǹkan ta fẹ́ gbámú jaa fi sahih min hadith ibn abbas radiyallahu ta'ala anhu ọ̀rọ̀bọ̀húnmá annabi sallallahu alaihi wasallam ọkọ̀ lẹ́tà sí ìrọ́kùl ọba rum ó ní bismillah min muhammadin rasulillah ila ìrọ́kùl azim rum aslim teslam aslim yu'tika allahu ajraka marratayn fa in abaita fa alayka ithmu ala ila akhiri hadal hadith ire iraqul tó jẹ́ ọba rome anabi ma wípé ẹ̀sìn kìrìsìtánìtì ní sí àbí wàá sọ fún pé asilim teslam ọdẹ gbà sílámù lónìí kó lè láǹbì yẹ ọlọ́run asilim gbàsílámù yóò tí ká lọ́wọ́ ajírọ̀ kàmọ́rọ̀ rọ̀tẹ́yìn allah subhanahu wa ta'ala yóò lè fún ní ládàá rẹ lẹ́ẹ̀mejì yóò fún ọ ládàá lẹ́ẹ̀mejì àwọn àfáàní kí ni túmọ̀ aládá lẹ́ẹ̀mejì ni wípé ó ti gba ànábì kan gbọ́ ó tún wá padà bá ànábì míì hadithi ti wá lórí eléyìí tí ànábì sàlám bá ní sọ wípé thalathatun yu'tawna ajrahum marratayn àwọn èèyàn mẹ́ta kan bẹ ẹ̀ẹ̀mejì dọ́bù ládá ni wọ́n gbà lórí ẹ̀sìn ọlọ́ọ̀ba wa dhakara minhum ànábì wá ọkùnrin kan wọn wa rajulun min ẹnikẹ́ni tó bá wà lára àwọn tí a ti fún tí àṣáájú wa yahudi lọ́jẹ́ ni o tàbí náà sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ wà lọ́kànnà méjèèjì tó gba nàbì rẹ̀ gbọ́ fòmà adúrọ̀kà nàbì yà ó tún wá bẹ́ẹ̀ mi ànàbì fa ama nàbì ọgbà nàbì sàṣàrán bọ̀ wà tàbá ó tó padà tẹ̀lé ní tàbí mu wa wọ́n sọ̀ dákọ̀ ọgbà lódodo láfọláhù àjùrọ̀ ànàbì nínú ní ládàá kèése nàṣọ́rọ̀ ìpìlẹ̀ kèése bani israel mumin ọwọ́ ọ̀nú ẹ̀sìn kìrìsìtẹ́nìsì lọ́sàn-án nígbò olówó àwọ̀ ọwọ́ báadà tẹ̀bùdì lẹ́yìn ìgbà tí wọ́n ti pààrọ̀ ẹ̀sìn tí wọ́n ti chẹ́ǹjẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ànábì sì padà ṣe ìfìbátú pé alólùkìtà àbìnrin ń bọ̀ nìyí di pọ́ǹtì àkọ́kọ́ nínú pọ́ǹtì mi subhanahu wa ta'ala ó ní a'udhu billahi minash shaitani rajim al-yawma uhilla lakumut tayyibat lẹ́ni tá à ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó da pátá àti sàlàyé ẹ̀ iná láti ṣe ní halali fún yín kẹ́ máa jẹ wa ta'amul ladina utul kitab àtà fún ti àṣáájú yín ẹ lè wọn wa ta'amukum hillun lahum oúnjẹ tìyín náà halali ló jẹ́ fún wọn. alisa wa kún wọn ní alul kitab ibi à ń lọ́nu nínú àyà náà nínú súrọ̀ náà naam nínú súrọ̀ náà lọ́nà méjì olóòsì ti wọ́gi lálàmọ́rí wọn wípé kèfèrí ni ẹ́ lakọ́dí kafarọ́ lẹ́dí iná kọlu iná lọ́wọ́ lè masihu bin maryam lakọ́dí kafarọ́ lẹ́dí iná kọlu iná lọ́wọ́ afẹ́lú fẹ́láfà ó sì pẹ̀lú alùkìtàbí mbẹ́ a jẹ́ pé ká má fa ọ̀rọ̀ gùn ká má gbarata jùfẹ̀sìn ọlọ́run ìmọ̀ ní ká tẹ́lẹ̀ náà bó bá rán sùtà náà ti ń lọ chọ́ọ̀chì tó bá pè lálùkìtàbí apọ̀pẹ̀ ń gbẹ́bọ́ sí ogun tí ń sehun àwọn àwà máa àmàlà rẹ̀ ní mọ̀ àmàlà alùkìtàbí ṣùgbọ́n kèfèrí ni asìlù rẹ̀ ní ẹ̀mí wa kẹ́mi kan sọ pé kò sí kèfèrí mẹ́nìsìn ọpọlọ ló ni o àpẹ́ kò sí alùkìtàbí mà là ìyàwó díwà nítorí pé kún bẹ́nu ẹ̀yìn tẹ́ wọ́n mọ́sálásí náà tẹ́ ń lóńdè wọ́n sì kírísítẹ̀ bí dàpẹ́ inti ń inti ntí ń ṣe nkùsì nù wa tiẹ́ ó dóńdé o kò dóńdé o èntọ́ bá sì dolóòtọ́ tọ́ dáa pinnu wọn ìyọ̀nà méjì ní fi ń jẹrẹ kó wulẹ̀ máa bẹ́sìn tí ọ̀lára amú ti ń ṣe kí wọn kọ́ máa bá lọ. àwa ń padà ntá wa ń ṣàlàyé tọ́jẹ́ kókó jù tá a fẹ́ mú ni wípé sẹ́sìn ìsìláàmù àti ẹ̀sìn kìrìsìtẹ́nìtì tàfẹ́sìn ìjíù ṣé ọ̀nà méjì ni tọ́jẹ́ ni tọ́jẹ́ pé ibi téèyàn bá ti gbà wọlé ń bẹ̀ àlìjẹ́nà náà ọjà sí ibi tá ń lọ nìyẹn àwọn méjèèjì dìde yehud wọ́n lẹ́nìkan ní wàlìjẹ́nà yehudi sọ́rọ́ dìde pé ní wàlìjẹ́nà àfẹ́ńbájẹ́ náà sọ́rọ́ Allah subhanahu wa ta'ala ní kẹ́yìn ọmọ àforíbalẹ̀ fún òun kò jẹ́ ọjọ́ oni wakọlu láàrin yẹ́dì húlàlì jannata ilá mankana húdà na nasọ́rọ̀ in ti máa tẹnu wọn jáde ní pé bẹ́yìn ọba ti jẹ́ jíù kò ní wàlì janna bí ó jẹ́ kìrìsìtẹ́ntì kò ní janna ó sọ pé alọ́ ni tílkà àmà ní yìí àbámọ́dá àwọn tí ń dánú òkò yẹ́ ẹ̀gẹ́ ó ti dàrú máa lójú o kùlù hàtù burhanakum sọ pé ẹ mẹ́rin yín wá tẹ̀fisọ́n tẹ̀sán torí inú tí àti ń bẹ lọ́wọ́ èèyàn àkọ́kọ́ anabi mi ìtọ̀ ti dé ó gbogbo ẹnikẹ́ni tí ànábì Musa lọ tán ọ padà di wípé ànábì Isa dé ìtànàbì Isa sọ ó dé ti gbọ́ rẹ̀ tí ó bá ti gbà ànábì Isa gbọ́ kèfèrí ni gbogbo ẹnìkẹrì lẹ́yìn ìgbà tí ànábì Isa náà lọ tán tí n tọ́lọ́ fún ànábì náà dé ti gbọ́ rẹ̀ tí ó bá ti gbà pẹ́ kèfèrí ni ṣùgbọ́n tó bá ń pè rẹ̀ ìlà àfibà ló ń tíya nínú òran kèfèrí mẹ́ta ni wọ́n ẹn tó wá yàtọ̀ sí àti pé ṣé ń fọ́ntì àbí òfọ́ntì à òun náà làwọn tọ́jọ́ wípé la awthan àwọn kùlẹ̀ ń sin bọ́gìbọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọn ò kíni o ọ̀rọ̀ tí wọn ò kíni o kò rújú. ṣùgbọ́n kí ló fà á tí Allah subhanahu wa ta'ala fi wá sún wa má àwọn ahlul kitab ó sún wa má wọn lọ́nà wo ní ìbálò àti ìṣe dáadáa sí wọn nítorí wípé Allah subhanahu wa ta'ala fún ẹ lẹ́skíùsì wípé ọ̀ọ́ n ti ń ṣe náà ni pé ṣé wọ́n wà gbẹ́gbọ̀n máa lọ́ọ̀rẹ́ ọ̀dà kúrú ẹ̀yin mùsùlùmí ẹ wá máa wá bá ń ṣe wọn rẹ́jẹ́rẹ́jẹ́ rẹ́jẹ́rẹ́jẹ́ mo fẹ́ kí àánú fi lépa bẹ́ẹ̀ níta àánú ọ̀bà bá nù wọn ànábì wa wọ Madina ọba àwọn Yahud ọwọ́ aṣọ fún wa pé ajọ́ nílùú ni o ajọ́ sí kíni o ajọ́ nílùú ànábì ń sọ bá ń fún ẹ gbà sílámù tẹ bá sílẹ̀ sí ilé ẹ̀ máa ṣe ẹ̀ máa ṣe ẹ máa nájà àti àwọn náà nájà wa ṣùgbọ́n àdúgbò tí ń rè àdúgbò tí a rè àdúgbò tí ń dà àdúgbò yín àdúgbò tí a rè ẹnìkan bèrè hadithu kan lọ́wọ́ mi nípa àwọn kùfàr tí wọ́n sàn sọ wípé tí wọ́n bá sàn pa àwọn ní kèfèrí nítòsí tí wọ́n máa ń gbóúnjẹ fáwọn wọ́n tún máa ń fi kọ́ọ̀pù wọn bu nǹkan fáwọn sáwọn lè mú sáwọn lè jẹ́ àrùnbí ni ẹ̀yin ẹ̀fọ́ nǹkan tí ẹ̀fọ́ àwọn nǹkan wọn tí ń lò nù kẹ́yìn ò tó lò àwọn kẹfìrì sì ń gbóúnjẹ fún ànábì lọ́pọ̀lọpọ̀ gbà tánàbí yẹn fọ̀ ọ̀nù tí ó jẹ́ kọ́dà wọ́n ti azam sàsánámù rí lórí ìhálà sankọ ìpa búrẹ́dì àti ìhálà ìhálà lọ́bẹ̀ sankọ tó ti kan wọn yẹ̀wò ti gbé fánà bíi rìtẹ́ fìsẹ́lá rìtẹ́ fìsẹ́ jẹ́ kò sì padà sọ pé ẹ fún mi lábọ̀ mi kí n fọ abọ́ nù nítorí jẹ́ kí ànásàmì ò ṣe bẹ́ẹ̀ ni pé àwọn aràn kèfì táwọn àti yẹn ń sọ wọ́n máa rú ran wọn wípé àwọn ọ̀mùtí ni wọ́n sì ń jẹ lẹ́dẹ̀ wọ́n ń jẹ ní tí ọ̀dà wọ́n ń jẹjẹkújẹ ṣùgbọ́n ó ti wà lọ́dọ̀ wọn kí wọ́n kà má ṣe gírímẹ́ká ìlòkù lẹ́yìn rẹ̀ alṣàṣàlám bá wọn lò nígbà lóòtọ́ dáa púpọ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n dalẹ̀ náà ni tó ń ti bẹ́ẹ̀ sẹ́ wọ́n ṣe kí ni o wọ́n dalẹ̀ ni èyí tó sì jẹ́ ìpìlẹ̀ ká má fọ papọ̀ in tó ń kálukú ti àgbàgbọ́ lọ́tọ̀ọ̀tọ̀ yìí òun náà ní ń darí ilé ayé ẹni kọ̀ọ̀kan mùsùlùmí àti kèfèrí ègbé papọ̀ bá a ṣe ń gbé ìkan àmà gbé òun kálukú wọn pín àdúgbò méjì méjì ni bóríjà one fún àkùfàr bóríjà phase two àwọn musulmi ìdí àpẹ one wọn máa pín báyìí ni àwọn kan ni ló ti parí lórí àwa musulmi tipẹ́tipẹ́ tí gbogbo ẹ fi dàrú tá fi mọ̀ sísìn wọn láwọn ti wípé jeremaya wa ń lu agolé létí ọ̀dọ̀ mi kọ́mọ̀ lọ́dọ̀ wọn mọ́jọ dára aláàmú naam wàláhì wàláhì mùsùlùmí ni òjògùn ọ̀sẹ̀ lẹ́lùí ó kéré ní ọ̀sẹ̀ kẹsí méjì tí wọn ò ní laago bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin tá a bá ń kásùn bá lọ mọ́sáàsì tọ̀dọ̀ tíá tó bá jẹ́ pé jojúmọ́lá láàmà nà tá a sì máa gbàgbó lọ́wọ́ rẹ̀ ìjọba ọmọ sọ fáwà wípé ọ̀dájọ́ lọ́wọ́ ara rẹ̀ níjọ́ àsìlọ fẹjú ẹ̀sùn ọmọ ìdímọ̀ labarú kántà na'am wallahi ẹ̀yìn rẹ̀ ni ìrètẹ́ ń bẹ́lú kí ló tẹ̀ wá dákẹ́ àwọn ń ṣe lọ díẹ̀ tó fi áhùn sí 80% aláìmọ̀kan mùsùlámù wípé gbogbo ẹ̀ náà lójú ọ̀nà na'am èèyàn sọ ìyàwó ẹ̀ jẹ́ kiri gbogbo ọmọ ti lọ chọ́ọ̀chì wọ́n ti bá ọkọ jẹ́ wọ 90% tẹ́ẹ̀nì tó kù náà ní gbé kí ọwọ́ àdìpọ́ wọ́n máa pín orí ìlú wọ́n ní ẹ̀sára àwọn o mùsùlùmí ni o àwọn èèyàn oh yes west ah because ẹrú òkú ẹ náà ẹni tí ọwọ́ á di ọ̀rọ̀ awẹ́wà bí ìyàwó mi bá ń lọ sí àlìjẹ́nà tọ́jọ́ yí pé kìrìsìtẹ́nì ti ń ṣe àlìjẹ́nà ṣé yóò fọkọ̀ ẹ̀ lẹ́nu ló jẹ́ ìfilẹ̀ báyẹn ọba sì dọ̀rùn bọ́ bá yíwọ́ títí wọn náà èsojú ọ̀nà mà ṣé wà á máa wọ nǹkan mìíràn kọ́ lọ ọ̀nà kí lọ́ọ́ àlìjẹ́nà máa dẹ̀ lé lápá mú jàmáà láìláà lérẹ́ o àfi tẹ́ bá fẹ́ sẹ̀sìn ní ìlòkùn alọ́sọ̀kọ́lá wa ń bá yín dáhùn wípé wàláì wàláì ẹ̀ ń bá tẹ̀lé ànábì tó ṣe ń tó ṣe ní ọwọ́ àlìjẹ́nà wà kọ́ láti ẹnu ọ̀nà sọ́rọ̀ nánú nánú àbùná ọ̀lọ́ àwọn yahudi làwọn ọmọ ọlọ́ wọ́n ṣe báwù àwọn ọmọ olùfẹ́ rẹ̀ àwọn kìrìsẹ́nì náà sọ àyànfẹ́ mi ni falima yọ àdìbùkún bí dunubikum kí ló tún fẹ́ sọ pé ń bá sẹ̀mí ní wọ́n jẹ́ yà ẹ wú èsì ọ̀rọ̀ ó tún bá ní dáhùn. tonti bẹ́ẹ̀ náà anabi sallallahu alayhi wa sallam nígbà tí àwọn nasọ́rọ̀ na jihan akawa nù wa. jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa bẹ́ẹ̀ sì bí nọ́kùtọ̀ kàtọ́ táìmù tí wọ́n dé àsìkò oorun wọn bá tó bàdà là ń sìn àwọn sikinu darí àsìkò oorun tiẹ̀ náà wá tó fàdákọ̀lọ̀ ní masjid masara sara ní àsìwọ̀ ní a bá sara wọn jọ ní a bá bẹ́ẹ̀ sí bí wọ́n ṣe máa kírun tiẹ̀ náà àbí gbogbo dẹ́mọ tiẹ̀ máa ṣe wọn náà sọ àbàbà fẹ́ pé bù wọn àbí ni ẹ fi wọn lẹ ẹ jí wọn jọ́sìn wọn. salawatullahi wa salamu alayhi ìbálò dáadáa ìbálò òdodo àwa ní pẹ̀lú wọn ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala wá ní gbogbo ẹ̀yin mùsùlùmí kí ló dé tẹ́ ní dúó déédéé náà lọ́fíìsì mùsùlùmí ọmọ fẹ̀sẹ̀ ẹ̀ pamọ́ àkùpọ̀ ń bẹ̀ wọ́n sì ń fó ti ṣe gbogbo ẹ̀ náà ni sí fún ẹ ló dé wọn sógbó ẹ̀ tẹ́ lọ skúù lẹ́ níwèé náà walan tarda anka al-yahud wala an-nasara hatta tattabi'a àtọ́ ń jẹ́ ń jẹ́ ọdún wọn kí ni o táwọn bàbá wa ní abọ́ ni lóòjọ́ sọ́sọ́ ni digéńdé ìkan sọ fún mi lánàá pé wàláì wàláì àwọn kiri ìgan ọ̀gá ti ń gbọ́ wá sí yé kọ́dà <laughs> oúnjẹ tútù ní àhá lọ́dún yìí wọ́n ti mọ̀ pé alẹ́ fẹ́ dànù ṣùgbọ́n ojú oró yẹn láti dàrú yẹn ọ̀nà ń sọ fún mẹ́rin lẹ́yìn náà abẹ́jẹ́ ìwájú ìta rẹ̀ ó ní nǹkan pa àwọn ohun ṣe déédéé ọdún ni kì í pò ń fẹ́ràn sọdún bọ̀ tó wọn lẹ́yìn tí ọ̀pá yẹn láti tó bí oṣù mẹ́jọ sísìn bí wọ́n ṣe á lọ rẹ̀ rẹ̀ nù bí wọn bá kí ọ pé a kú ọdún yìí o in tí mùsùlùmí yóò jáde ní pé ẹ̀yin lè ń ṣe o kí ló kékeré wà láàmì lẹ́yìn o tí wọn lọ kọ́lé tí mò ń gbé ni àbí wọn lọ sọ tí mò ń wọ ẹ kú ọdún àfáwọn náà ẹ̀yin lè ń ṣe o kọ dàrú. a ní ẹjí wọn mọ̀ pé ti ń bẹ́ ń ta yìí kìí ṣe ń tọ́jú ọlọ́run tí yàn fi lè kò bínú ọlọ́run ni. Allah subhanahu wa ta'ala ó ní ìrìn ànábì wọ́n là ń tẹ́rùbọ̀ wà là ń tí ayé ìtì ẹ̀ parẹ́ tí ó wà change padà tí ó fi di tálíkì àmọ́ òde àwọn Júù àti àwọn kìrìsìtẹ́nì wọn ò lè nífẹ̀ẹ́ wà ànábì láíláí ebo lórí wa nu na ẹni tó bá bàbá èèyàn sọ̀tà títí tẹ ilé bàbá èèyàn kú olù sọ ma gbọ́dọ̀ gbọ̀rú tẹ eléyìí kọ́ jẹ́ pé wọn ni ó ti lọ́ máa jẹun sọ ma rẹ́nu. kùlì iná òdà lọ́wọ́ ìhúdà ọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹ ojú ọ̀nà àmọ́ ọlọ́run tó ti fi ọ́ sí olójú ọ̀nà ẹ̀rẹ́ asáwa là ń fẹ̀sìn wá pamọ́ nínú ọkọ̀ tá a jọ ní kí lórúkọ rẹ̀ yẹn lórúkọ kẹkẹrẹ ẹ̀rẹ́ lórúkọ jésù tó ọ̀kan náà máa yà kọ́nà mọ́sá àbáni sálẹ̀sán olóore ti wà nú ọkọ̀ báwọn ọkọ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbàlà òórí ọ̀fẹ́ olúwa fún gbogbo àtàwà nú ọkọ̀ yìí olúwa lọ sọ bẹ́ẹ̀ gẹ́bí jésù wọn nígbà ọ̀kan sọ wọn nígbà lọ́ba mú èyí tí wọ́n máa mú wọn pé èyí kan lọ sọ wọn sọ wọn làáfà bá pọ̀ pé ayé ah, ọmọ gbogbo bá lọ́fà ọba yẹn wọ́n jẹ́ ọkọ̀ ilé dànù nígbà ọkọ̀ ilé gbúná. gbogbo tí a ń gbẹnu ọkọ̀ àti ẹjẹ́ mùsùlùmí gan ni ẹ ń wà fún àwọn òwèrè jù wípé sẹ́ẹ̀ gbọ́n tó lọ sọ ń pa ń tọ́sọ yìí ni ọlọ́run ni tí wọ́n bá lóun bímọ tó ń bá fẹ́ fi ṣèbínú sẹ́mọ̀ ṣùgbọ́n a fẹ́ clear nǹkan méjì pátápátá kí ọkàn wa mùsùlùmí kó lè balẹ̀ àkọ́kọ́ náà ni hadithu Abu Hurairah radiyallahu ta'ala rọ̀ jẹ́ àfisọ́ra muslim hamsa sọ wípé walladhi nafsu muhammadin biyadi ẹ wo bí ọ̀rọ̀ sí ká nàbí dàtó bí ò búra sóra lọ́dọ̀ wa ọlọ́run bá tẹ́lẹ̀ mi ànábì ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín láyé sọ́ọ́ bíi ahadu min adil umma gbogbo kásì gbàmú látìgbà tí ọlọ́run ti gbé ànábì dìde lójíṣẹ́ gbogbo ẹni tó kù láyé pátá ọmọlẹ́yìn ànábì ni ọgbọ́ kọ̀bọ́ ọmọlẹ́yìn ànábì ni tó ne anabi ànábì gbẹ̀yìn gbà ẹnìkan ò ní gbọ́n tọ́lọ̀ ń fi rán mi ànábì tó wá padà wá rìn mọ́lẹ̀ wípé ń tó orí o tó máa pè rẹ̀ ààbọ̀ pè bẹ́ẹ̀ ṣùgbọ́n kèfèrí ni ọ yẹhùdíyún afa àbánigbà ta pé kò tiẹ̀ sí yahudi mọ́ àdàbí lọ́sà sọ́wọ́n yahudi ní pẹ̀rẹ̀ ní o bá ṣe wá tó àdí ìfẹ́ nu torí kò sí yahudi original mọ́ yahudi yahudi ní pẹ̀rẹ̀ ní aw nasrani yón àbí nasrani pẹ̀rẹ̀ rẹ̀ wàlám yu'min billadi rusiltu bi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ lẹ́yìn gbàtí ìsìlámù dé ti gbọ́rẹ̀ kò tó wá sí ìsìlámù Ah, kámẹ́ dọ́fíìsù kámẹ́ jalè kámẹ́ ṣe nǹkan kan ìsìlámù lọ́kọ́ wà táwọn òfin máa ṣe kẹsẹ̀ pé máa fi tijú rẹ̀ no prom tá a mùsùlùmí ní ìsinú ìtìjú ẹlòmíì tí ọ̀sẹ̀ sin ọlọ́run òun ni dáadáa ti ń tọrọ wá ṣẹlẹ̀ iná ní sí ìdálẹ́ àwọn àfáà náà kọ̀kọ̀rẹ́ tiẹ̀ lẹ́yà nítorí ọlọ́run àtànábì ní subhanallah sí ń gbọ́dọ̀ pé ìyàwó àfáà ní sí ìyàwó àfáà kò jẹ́ ọmọ pé ń tọrọ ọ̀fẹ́ ni ah subhanallah ha ṣé gbọ́dọ̀ rí wọn mọ̀ mi ń tàbá ìpínlẹ̀ pọ́nmọ́ ọ̀sáàsù rè ha ẹ̀wọ̀n ọ̀sáàsù kí náà fẹ́ fọmọ ọ̀sáàsù sí mẹ́rin lọ́mọ ẹ̀rin náà ti ń gbélu jí ó mọ̀ pé ọ̀dánà ọ̀dánà ọlọ́run gbogbo wọn pátá ẹ̀yìn tí wọ́n ó dìnnà ṣùgbọ́n tó wọ́n ẹlòmíì náà kò tó bára tó ń ṣe èméjì ọ̀dà ṣe tayé nù tí ọ̀dọ́ lójú ẹ̀jẹ̀ alọ́nu muslim ahmed wàfi sọ́rọ̀ muslim min hadithi àbí musa làṣari wọn sàn sọ wípé ẹ̀yin mùsùlùmí ẹ kú rire o idha kana yawmul qiyamah ìyá ń jẹyìn tòótọ́ o wàláyé wọn dé yín mẹlẹ o ọ̀kan náà àwọn tí wọn jọ gò ológun wọn pè mí lọ́dún kan wọn ní ustad nǹkan ṣẹlẹ̀ o tí ó sì tí nǹkan àwọn àwọn àṣírí kan tú o pé àti ẹjẹ kristẹni inú àwọn wọn máa ń fún àmọ́ wọn máàkì iná ni wọn sì fi dọ̀gà lọ́la sáwà mùsùlùmí náà àwa náà wá ṣe mítìngì sáà náà lè wá ṣe bẹ́ẹ̀ fún àmọ́ àti ẹjẹ mùsùlùmí àwa sì ti ní ti ó díà mọ́lẹ̀ ẹ̀ẹ́tọ̀ bá wọn wájú tí ó padà máa pàṣẹ náà tọ́dẹ́ pẹ́tọ́ bá dọ̀la àwọn ọmọ tí àwọn òògùn máàkì ó nù ọ́ máa pàṣẹ pé ẹ máa darí wọn lọ mẹ̀dúgùrì wọ́n àwọn iná táwọn náà bá túbọ̀ mùsùlùmí máàkì àwọn iná àwọn padà sọ àwọn máàkì ìdí ẹ máa lọ mẹ̀dúgùrì sẹ́ẹ̀ náà lè máa bọ́n máàkì àti ntọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́fọ́jú pọ̀ báwọn ìjà àjáàbò ìjọsìn a máa ṣe pé mùsùlùmí rúfin ni ebi lẹ́yìn sùkúù lọ́mọ lòdì àbù lẹ́yìn sùkúù àwà a máa ṣe àsìkò tó máa ń bẹnu ọgbà ni naam gbogbo ẹ̀ńtọ́ jàbìlì ikhlas wọ́n ti kú oríire gbogbo àwọn tí a ń fi pàtàsínú sásùn kọ́lọ̀njọ́ járe kó jẹ́ wọ́n lè túbá ọlọ́bá annabi wa ni ẹ máa bọ̀ èyí tí ó fi lọ́kàn balẹ̀ rí tabatọ́ rẹ̀ tí ṣe méjì idha kana yawmul qiyamah tọ́rọjọ́ bẹ̀rẹ̀ kìyàmà dafa Allahu li kulli muslimin ọlọ́run ọ máa fà fún mùsùlùmí kọ̀ọ̀kan pé máa bọ̀ ẹgbà yahudi yan ọlọ́run máa fa yahudi kọ̀ọ̀kan lé mùsùlùmí kọ̀ọ̀kan lọ́jọ́ ọlọ́run ọmọ afọ àlẹ́ alọ́ ńkọ̀ kan yọ wà á ha wọn bá ń lé alọ́ níjọ̀gbẹ́lẹ̀ kìámà ọlọ́run wà á máa sọ pé hádàfíkà kúkàmínà náà gbogbo ọmọ nígbà tí mo dá ìlọ́láyè nù ọ̀nà lọ́láyè nù àlìjẹ̀nnà gbogbo yín pátá ṣùgbọ́n eléyìí wọn lọ́ọ̀lọ́ jogbo rẹ̀ lálìjẹ̀nnà ti ẹ̀tọ́ ẹ̀kọ́ wọ̀ àjàmádẹ̀ náà láti ẹ̀ntì ti Allah subhanahu wa ta'ala méjì kọ́rọ̀ wọ́n dàrú gbogbo ọ̀nà téèyàn máa bá gbáyàn mára ó ní àwa mùsùlùmí fi gba àwọn èèyàn ìmára nítorí kìsì ni kí wọ́n lè kú lójú ọ̀nà àánú wọ́n bọ́ sónú ọ̀nà jama'a tá a lẹ́ni tí ń síra ilẹ̀ káàkiri gbòó naam bó ṣe burúburú tó yìí ìjí ọmọ burú kan tó lè jẹ́ tó lè pèrè rámá só lè wọ́n abadan yóò yà yóò pàwọ̀ dání kó tó wá mọ́sálásí níbo làwọn èèyàn ń lọ lónìí pẹ̀lú pátá naam pẹ̀lú ìtàn rẹ ni wípé jésù o ó ti kó ẹ̀sìn àwọn lọ tó wá pé òótọ́ bá lọ̀rọ̀ yẹn kí lè ń wá lọ chọ́ọ̀chì mọ́ ṣùgbọ́n à ń sọ ilé fọwọ́ mùsùlùmí pé ẹ̀dùn ó déédéé lórí kíni o lórí ẹ̀sìn yín ẹ sì gbà wípé èèyàn tó bẹ́ẹ̀ dàbí ọ̀kẹ́ pé ọ̀nà míì tó ń bẹ̀ tó wà lìjẹ́ ní islam tó bẹ́ẹ̀ tán sórí ibẹ̀ tó sì yé wípé agídí nínú òun lò ṣùgbẹ́ tó gbé islam àtẹ̀sí ní ìsì déédé kìí ṣe mùsùlùmí o wàfà wà náà kìdùn nínú àwọn akídìlì islam lára ń tó lè múyàn kó nù ẹ̀sìn ọlọ́mọba ìlọ́wà Allah subhanahu èyí ń tàn sọ yìí àṣe ń tàn sọ ni a sì ń jẹ́ àmọ̀ pé mùsùlùmí ẹ̀sẹ̀ tí ó máa sọ láti kíní o látàbẹ́ aṣọ ṣùgbọ́n wọ́n ní ìwọ̀ náà lọ́rùn wa ìwọ̀ tí a ní lọ́rùn wa o náà ni pé tí wọn ọba bá wàjà ẹ gbọ́dọ̀ bá jà bákan náà tí ìlú bá ti jọ parí pọ̀ bó ṣe pawápọ̀ yìí ẹnìkẹ́ni kò gbọ́dọ̀ gbogbo sẹ́nìkan lókùrú gbà tí pé mẹ́sẹ̀sẹ̀ rẹ̀ tí ọba sí kíni o tí ọba sí ń bẹ̀ ṣùgbọ́n kẹ́nìkan máa wá dọ́gbọ́n fún wa kọ́ máa fi ẹ̀yìn ti àwa mọ́gìrì kó sì máa wá fẹnu sọ nǹkan míì ó pín òun kí ni tó mú lọ tí bá ń sọ wípé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ẹ̀sìn méjì ti ń bẹ ní tó gbajúgbajà náà ti ń bẹ ní ìlú wa yìí a sì ń kí àwọn mùsùlùmí náà lónìí nǹkan ó pín òun ebi ń polówó ni kó lè jẹ́ pé ń gbà mùsùlùmí ọba sọ wípé òun sì lójú ọ̀nà wọn ò lè pè lọ́la kìtàkìtì ní fi ń ṣáájú yín sọ ẹdùn orí déédéé ẹ̀dọ́ lórí òdodo tí Allah subhanahu wa ta'ala tó fún anabi sallallahu alayhi wa sallam ibẹ̀ lórí rẹ̀ wá fi dunya wal akhirah abi Allah subhanahu wa ta'ala kó ló wà fún ọ̀nù rẹ̀ jalẹ́ o kọ́mọ ló wà fún ìbínú rẹ̀ kọ́ra kò kọ́ sànù wa kọ́ wọ́n lájọkọ̀ kó di ata sórí islam kọ́mọjà wa náà di yahudi ká tó parí ayé wa mẹ́jà dina sọ́rọ́ ká tó parí ayé wa mẹ́jà padà sẹ́rù wa sí sọ́ọ̀tì wala jakun alhamdulillah الحمد لله الذي خلق الثقلين لعبادتي وطاعتي أحمده وأجلله وأثنى عليه بما وآل ولا أوصي عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله فهذا كتاب الله بين أيدينا وهذه سنة نبي الله صلى الله عليه وسلم المطهرة الصحيحة الثابتة إلى رسول الله صلى الله عليه وسلم بين أيدينا ربنا سبحانه وتعالى قد رضي بهذا الإسلام دينا ورضي بنبينا محمد صلى الله عليه وسلم رسولا والله سبحانه وتعالى ضمن الخير لكل من رضي به ربا ورضي بنبيه رسولا ورضي بدينه إسلاما عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أثبت في كتاب العزيز أنه لا دين عنده إلا الإسلام قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عباد الله وهؤلاء اليهود والنصارى ادعوا دخول الجنة لأنفسهم فحسب وكذبهم ربنا سبحانه وتعالى بقوله أعوذ بالله من الشيطان الرجيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين عباد الله واعلموا أن اليهود والنصارى فهما كفار من كفرة الأرض لأن على العلم قسم الكفار ثلاثة أقسام كافر كتابي وكافر له شبهة كتاب وعبدة الأوثان كافر محد ما عنده شبهة كتاب ولا عنده كتاب البتة ولا عنده الكتاب البتة فهذا كافر محد ولكن مع ذلك فهؤلاء الأصناف حكمهم حكم الكفار فهم كفار الأرض وهم ممن يبغض الله سبحانه وتعالى على وجه الأرض عباد الله واعلموا أن اليهود والنصارى حاولوا كل المحاولة حتى ادعوا لأنفسهم ما كانوا منه ببري ما كانوا منه بريئين قالوا بأنهم أحباء الله وأنهم أولياء الله وأنهم أبناء الله وكذبهم ربنا سبحانه وتسامى بقوله أعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم الآية عباد الله حتى قد حكم اليهود على أنفسهم بالكفر كما حكم النصارى على أنفسهم بالكفر قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء الآية بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الذي لولاه ما صلينا وما اهتدينا ولا سمنا وصلاة الله وسلامه على من لا نبي بعده نبينا محمد اللهم زده صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين عباد الله اتقوا ربكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله فكل نبي من أنبياء الله سبحانه وتعالى جعل الله أمة نبينا محمد صلى الله عليه وسلم شهداء لهؤلاء الأنبياء وشهداء على قومهم جعلنا الله سبحانه وتعالى بهذا في القرآن الكريم في سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم وقال سبحانه وتسامى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس وعلى هذا فأنتم قد آمنتم بجميع رسل الله سبحانه وتعالى لذلك سماكم ربكم سبحانه وتعالى بالذين آمنوا في قوله أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون عباد الله ولم أن النبي صلى الله عليه وسلم قد استحف أهل الكتاب قبلنا على دخول على على على دخول في دين الله سبحانه وتعالى ولكن أبى كثير منهم قال رسول الله صلى الله عليه وسلم في كتابه الذي أرسله إلى إرقل عظيم الروم أسلم تسلم أسلم يؤتك الله أجرك مرتين فإن أبيت فعليك إثم الحديثيين ومن ذلك مدار الحديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه والحديث مع الصحيحين قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يؤتون أجرهم مرتين وذاك النبي صلى الله عليه وسلم رجل من أهل الكتاب آمن بنبيه ثم أدرك النبي فآمن به واتبعه وصدقه فله أجران ولكن ما هذا أبى كثير من هؤلاء وما آمن منهم إلا قليل ومن هؤلاء الأقلاء الذين أثنى الله سبحانه وتعالى عليهم في قوله أعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأنهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدم مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين أي مع عبادك المؤمنين الذين يشهدون على جميع الأمم يوم القيامة فهم أنتم إن شاء الله تعالى عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد كشف ستار الشك عن كل قلب مؤمن آمن بالله والرسول صلى الله عليه وسلم ليعلم أنه إذا مات ولم يشرك بالله سبحانه وتعالى ومات على هذا الدين فهو من أهل الجنة قال رسول الله صلى الله عليه وسلم فيما جاء في الصحيح الإمام مسلم حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من أهل الأمة يهودي أو نصراني ثم لم يؤمن بالذي أرسلت به إلا كان من أهل النار فلما ختم رسول الله صلى الله عليه وسلم كلامه ختمه بما جاء في الصحيح من حديث أبي هريرة رضي الله تعالى عنه أرضاه أن رسول الله صلى الله عليه وسلم من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه وارضاه والحديث مؤمن في المسند كما جاء في الصحيح المسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة دفع الله لكل مؤمن يهوديا ونصرانيا فيقول هذا فكاكك من النار اللهم إنا نسألك أن تجعلنا من عبادك الصالحين وأن تمتنا على هذا الدين فمن مات على هذا الدين لا يشرك بك شيئا وقد تفضلت بأنك ستدخل الجنة اللهم رب ربنا أدخل الجنة اللهم ربنا أدخل الجنة واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين من كفرة اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أوليائك اللهم أولئك قد تكالبوا علينا من كل جهة من أعدائك من كفرة اليهود والنصارى اللهم ربنا عليك بهم أجمعين فإنهم لا يجيزونك اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين المؤمنين والمؤمنات في كل مكان اللهم انصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا أجود الأجودين ويا أرم الراحمين اللهم ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تعاملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا اللهم طهر قلوبنا اللهم طهر قلوبنا ظاهرة وباطنة وبيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه دائك يا أجود الأجود أجمعين عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى أمرنا بأمر بدأ في بنفسه وثنى بملكاته وثلث بنا قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائد مقدسه الثابتة إذا كان يوم القيامة دفع الله لكل مسلم يهوديا ونصرانيا فيقول هذا فكاكك من النار والقائل من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا